ẹ káàbọ̀ padà sórí ètò yìí ètò wa Al-Hikmat mo rò pé ń gbádùn abala Sawtul Akhyar tí àwọn afa wa Sheikh Al-Khalifa Muhammad Kamil Muhammad Awwal Garu tí wọ́n ti ń yanjú àwọn ọ̀rọ̀ fún wa lóríṣiríṣi abala tẹ̀ ń wò yìí iléeṣẹ́ tó so nígbọ̀wọ́ ẹ̀ ní iléeṣẹ́ tá à ń pè ní Garu Tech Nigeria Limited Garu Technologies Nigeria Limited tí wọ́n iṣẹ́ tí wọ́n gbé dání automobile and garage equipment spray, uh, spray booth alignment and wheel balancing equipment náà ni wọ́n ń tà nílé iṣẹ́ wọn àbáwọn tó bá fẹ́ kọ́ nípa bí a ṣe máa bẹ́ẹ̀kì mọ́tò àtòríṣiríṣi àwọn nǹkan báyìí lọ́nà àtìgbàlódé tẹ́ bá ti kàn sílé iṣẹ́ wọn lágbára ọlọ́run ṣá àlà gbogbo ẹ̀ ni wọ́n ó ṣe lálàyé fún yín àwọn ẹ̀rọ tán fi ń ṣe gbogbo ẹ̀ náà ni wọ́n ń tà nílé iṣẹ́ wọn tẹ́ bá fẹ́ kàn sílé iṣẹ́ gertech ẹ pè wọ́n sọ̀rọ̀ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí zero eight zero two three one nine zero six zero six zero eight zero two three one nine zero six zero six náà ni nọ́mbà tẹ́ lè pe iléeṣẹ́ Garutex yìí fún gbogbo àwọn kan tí a sọ pé wọ́n ń ṣe yìí torí pé ẹkú iṣẹ́ náà ni máa mórí iṣẹ́ yá àfẹ́kẹ́tò yóò dúró afẹ́kẹ́ máa bá wa kówó lé títí títí ni nítorí tí ó sì máa fi rí bẹ́ẹ̀ ni pé táwọn náà bá ti ń sọ nọ́mbà wọn táwọn náà ti ń rí ìpadànù iléeṣẹ́ wọn túláàsì ní kétò yìí náà máa gbèrú sí ọlọ́run ní ìbàlẹ́ṣẹ́ náà jẹ́ o ọlá nàbí lọ́dọ̀ ọ̀run fún ọ̀tọ̀ bá fẹ́ kàn sí wọn lórí wẹ́bsáìtì àbọ̀ www.garotech.net inshallah tó bá ti lọ síbẹ̀ gbogbo ohun tí wọ́n ń ṣe léṣe wọn pátápátá gbogbo ẹ̀ lọ́mọ rí ń bẹ̀. àwọn àlífà tí wọ́n ń bá wa sọ̀rọ̀ látara náà ni àfa wa muhammad kamil muhammad awal garu baba àwa débi ìlàjúhu kí wàá ní eh, solution ẹ ti ka ọkàn tí kú ẹ ti ka ọkàn tí ń sàárẹ̀ ẹ sì ti sọ fún wa nígbà tá a bẹ̀rẹ̀ ọ̀rọ̀ pé ọkàn kan bẹ tó lálàáfíà kí wàá ní solution sára ọkàn tó ọkàn tó kú àtọkàn tó ń sáré yìí kí ni solution bàbá. alhamdulilah ẹ ẹ rí aṣàlàyé fún wa pé alqalbu salim ọkàn tó lálàáfíà èyí òun ọkàn tó lànà ọkàn tó lálàáfíà tọ́lọ́run béèrè gan nìyẹn tá a fẹ́ mú déwájú Ọlọ́run níjọ́ gbìndé alikiyama hmm. àfi kéèyàn kìpọ̀ ẹ̀ bẹ́ẹ̀ ọkàn tó ti kú òun ti kú títí ẹ̀ hmm. àfààní Ọlọ́run ẹ wá rí ti àárẹ̀ kódà bẹ́ẹ̀ dà bá ń ṣàárẹ̀ àgbèdè méjì ló wà hmm. ìmọ̀ kó lálàáfíà ìmọ̀ hmm. kó padà wá kú hmm. tọ̀ ló fi já sí pé bálà rẹ bá ń ṣàárẹ̀ fifty fifty ni ìmọ̀ kó lálàáfíà àbí kó kú bọ́kàn bá wá ń ṣàárẹ̀ bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ ò bá wá láàmójútó yóò wà láàrin pé bóyá ọkàn ni ó padà lálàáfíà ni àbí kó kò jẹ́ wá kú pátápátá torí process pé ó fẹ́ kú náà ni gbogbo àárẹ̀ yìí hmm. bó bá wá rí ìtọ́jú yóò padà wá bọ́ sí àlọ́kálù sáàlì hmm. kò wá sí ìwòsàn kankan fún ọkàn tí ń ṣàárẹ̀ àfi tí ọlọ́run bá mú wá nínú alukurani innahu la shifa al-amradil qulub illa bidawahi alladhi ansala Allahu fi kitabihi wa sunnati rasulihi sallallahu alayhi wa sallam kò sóògùn kan fún tó tayọ ètò ọlọ́run bá sọ̀kalẹ̀ nínú alukurani. Hmm àti tó gbé kalẹ̀ fún àníbọ̀ Muhammad sallallahu alaihi wasallam lọ́n fi wá sọ fún wa pé ya ayyuhan nas qad ja'atkum mau'izatun min rabbikum wa shifa'un lima fi sudur ọlọ́run ni a ti sọ kalẹ̀ fún yín ẹ̀yin èèyàn qad ja'atkum mau'izatun min rabbikum hmm. àwọn ọ̀rọ̀ sí ti ìgan náà tí ń wá ìgan náà ìwòsàn ni bí èèyàn bá ń gbọ́ yóò mọ̀ mú ìrántí pé àṣé nǹkan báyìí ò dáa àṣé mo ti ṣe mistake mi báyìí bó ti wá ń wà ní kùránì náà ọlọ́run lò ní mọ́ ìzọ̀ ń bẹ̀ yẹn ó wá ní ó tún wá wá gẹ́gẹ́ bí ṣìfà ń lè mọ́ fi sùdù hmm. gbogbo tí wọ́n ń jẹ́ àìsàn ọkàn alukurani wá wòsàn òun ni ìwòsàn rẹ̀ bẹ́ẹ̀ ni hmm. hmm. láàyè mi náà ọlọ́run tún sọ wọ́n nínú zilu mi náà alukurani máa wọ ṣìfà òun wà rahmatun lil mu'minin. Ah, n ta sọ alukurani kalẹ̀ fún lára àwọn tá a sọ kalẹ̀ nínú Kùránì onímọ̀ uwọ̀ ṣìfà òní ní tí ó mọ̀ jẹ́ wòsàn wàràhàmà tí ó sì tún mọ̀ jẹ́ ìkẹ́ lílì mọ̀mìnì fún olùgbàgbọ́ òdodo ẹ̀ wá rí ọlọ́wọ́n àìfàsáìsẹ̀ torí Kùránì wà nílé ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì yóò fi Kùránì sílẹ̀ yóò mọ̀ wá nǹkan míì káàkiri Kùránì hmm. ń bẹ lọ́dọ̀ ẹlòmíì kódà tó jẹ́ àfa á níyì wọn ò ní Hmm. wọ́n ṣèfà ẹni tí ó mọ jó olùwòsàn fún tí kúránì ó mọ jó ìwòsàn fún ọ̀n lílẹ̀ dínà àmọ́ ni. fẹ́ni tó bá gbàgbọ́ ni. Hmm. ẹni tó bá ní gbàgbọ́ ni. ó ó àti èèyàn kan gbọ́dọ̀ kọ́kọ́ gbàgbọ́ hmm. ni. ìmánì ló ṣe rí pé nǹkan tá a kọ́kọ́ discuss náà ni. ìmánì náà ni. Eh, ara òpó ìgbàgbọ́ òun náà ni. ó oh, ó oh. ìgbàgbọ́ yẹn gbọ́dọ̀ kọ́kọ́ dúró kúlù wà lè lẹ́dínà àmọ́ nu udan wọ̀ṣìfà àwọn tó bá jẹ́ olùgbàgbọ́ òdodo ni kùránì ó máa jẹ́ ìmọ̀nà fún tí ó sì máa jẹ́ wòsàn fún àwọn ò ní dààmú. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون ó ó Allah alukurani náà ni ìwòsàn bẹ́ẹ̀ náà tó bá wá rí bẹ́ẹ̀ tó bá pa alukurani náà ni ìwòsàn àti tọ́lọ́run tí ànábì tún ṣàlàyé fún wa nínú súnà rẹ̀ àti pé à ń láti wá gbájúmọ́ alukurani ẹ rí inú òwò tí wọ́n ń ṣe láyé mẹ́ta tó ṣùọ tó jẹ́ ṣùọ bàǹkà tẹyàn kì í fi pàdánù láyé Ọlọ́run ni innal ladhina yatluna kitaballah hmm. wa aqamu salata wa anfaqu mimma razaqnahum sirran wa alaniyatan yarjuna tijaratan la tabura hmm. àwọn tó fẹ́ ṣòwò tí wọ́n ní ṣọ́ọ̀tì láyé nǹkan mẹ́ta náà ni tilawatul Qur'ani ah. kéèyàn kọ́kọ́ máa ka nígbà tí wọ́n bá ti ń ka Al-Qur'ani tó sì ń gbọ́ dáadáa ìwòsàn ni ó máa jẹ́ fọ́kàn hmm. lẹ́yìn náà owó kejì òun ni kéèyàn mọ kírun ẹlẹ́ẹ̀kẹta náà ni kéèyàn mọ náà tọ́lọ́run bá fún sójú ọ̀nà tọ́lọ́run hmm. so a jẹ́ pé àfi ká lọ mú alukurahani ká mú lọ́kùnkúndùn kódà bàbá mọ̀ ká tá a rán ọmọ lékè kakura wá ka yàsí fún mi wọ́n ti ń pè nǹkan kan ní yàsí ká fún mi hmm. ká mú líkù fún mi ká nǹkan báyìí fún mi ẹ̀yin afẹ́ wa ká nǹkan báyìí fún mi àbí bó tiẹ̀ ti wá gbogbo ẹ̀ bó ní fóònù lọ́wọ́ nísìnyí android o lè download ojú kuran àwọn kurawu tó bá fẹ́ tó fẹ́ gbọ́ abdulbasiti ni o eh, sudeisi ni abdulrahman sudeisi ni um, suraimu ni o mọ gbọ́ gbogbo wọn mọ gbọ́ yóò lé àṣetánì ó jìnnà sí ọ ẹ̀mí òkùnkùn ó jìnnà sí ọ hmm. àlàáfíà ó bá ọ so gbogbo inú ilé wa ká wá rí i pé gbogbo tó wá jẹ́ nǹkan haram àwọn bíi fíìmù tí ò dáa hmm. ìwé tí ò dáa hmm. gbogbo orú nǹkan báyìí ká má jò ó wà nínú ilé wa àwọn programu tí ò dáa ká má jẹ́ káwọn ọmọ wa wò ó gbogbo àwọn nǹkan tó lè kó wọ̀sán bá ọkàn wa lélẹ̀ a tún wá máa ṣe àdúrà lọ́pọ̀lọpọ̀ pàápàá jùlọ wọn lànà Muhammad sọ̀rọ̀ sọ́làm wọn lànà bí a máa ṣàdúrà pé yà á mú kọ́lébàlù kùlùb fẹ́bìt kùlùbánà ala ta'atik. àmín. àdúrà tí a mọ̀ wá ṣe gan-an nìyí hmm. kódà bẹ́yìn ò bá wá fura mọ̀ pé ṣọ́kàn tèmi lálàáfíà ni àbò ń ṣàárẹ̀ sáàmù sọ pé yà á mú kọ́lébàlù kùlùb fẹ́bìt kùlùbánà ala ta'atik. àwòyà mú kọ́lébàlù kùlùb thabit qalbi ala ta'atik ah, ìwọ lọba tí mo darí ọkàn tó ń tán pè lọ́kàn tẹ́lẹ̀ tí ò stable náà ni alọ́wájú alọ́ ẹ̀yìn ọba tí mo wá darí ẹ̀yìn annahu yataqallabu hmm. tọ̀ bó wá ti wá rí bẹ́ẹ̀ sọ́lọ́run ọba náà ní ṣe gbogbo eléyìí ọlọ́run náà ló wà nídìí bẹ́ẹ̀ àmọ́ wá pé ọlọ́run ya muqallibal qulub eh, ọba tí mo darí ọkàn tí mo yí ọkàn síbi tó bá wọn fọ́bìt kọ̀lìbí aláàtọ̀ atik ọkàn ti tèmi yìí dákun jó orin lẹ̀ jó wà family stand lójú ọ̀nà rẹ ni ojú ọ̀nà tiẹ̀ ni ojú dúró sí wọ́n jẹ́ nǹkan mi ò ń wù mí wọ́n bá ti ń ṣe nǹkan tí ò dáa nínú tẹlifíṣàn jó máa jẹ́ ń lé ọ̀lẹ́ pa wọ́n hmm. bá ti bá ti gbé fóònù mi wọ́n bá ti gbé kíní kan tí ò dáa bẹ́ẹ̀ mọ́ jẹ́ ń wò ó hmm. fọ́bìt kọ̀lìbí aláàdínìk so gbogbo àwọn nǹkan tí tí ó mọ̀ wá jẹ́ ìwòsàn fún ọkàn àkórí ẹ̀ ni pé alukur'an Allahu akbar kíkà rẹ̀ ọlọ́run ti jẹ́ ká mọ̀ pé òun gan ni ìwòsàn bí nǹkan bá ṣe yàn ah, ala bi dhikrillahi tatma innal qulub. ala bi dhikrillahi tatma innal qulub. ká tún mọ wá ṣèrántí ọlọ́run mm. bàbá ọlọ́run mọ́sá jẹ́ àárín yín pẹ́ mm. ọlọ́run Muhammad lọ́dọ̀ ọlọ́run la ilaha illa ọlọ́run bá dúró tì yín mm. ọlọ́run ẹni ọlọ́run ọlọ́run kan ọlọ́run lájọ kan ọlọ́run iléeṣẹ́ garutech ọlọ́run níjọ́ bàjẹ́ torí pé ni wọ́n fún wa láǹfààní àti rí bàbá wa Khalifat Muhammad Kamil Garu máa gbọ́ báyìí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 àwọn tó fẹ́ ṣe wọ́n fẹ́ mọ̀ nípa wheel balance ní gbogbo everything náà ni wọ́n ń ṣe nílé iṣẹ́ wọn nọ́mbà tá a lè pe garutex rè zero eight zero two three one nine zero six zero six zero eight zero two three one nine zero six zero six tàbí ká lọ sórí wẹ́bsáìtì wọn www.garutech.net www.garutech.net lágbára ọlọ́run tẹ́ bá ti kàn sí wọn gbogbo ohun tẹ́ bá fẹ́ mọ̀ nípa iléeṣẹ́ wọn gbogbo ẹ̀ rí à ń kí àfa wa ọlọmọsàjà rí yín pé o ọlá nàbí lọ́dọ̀ ọlọ alọsókè lọ́hùn nísìn bàtà bá máa padà dé ẹ wàá pè ní mi ọmọ yín ọwọ́ àdúrà olóògbé làwọn àti ẹ̀yìn tẹ́ ẹ ti béèrè béèrè ẹ ní nǹkan bí ọ̀sẹ̀ mẹ́ta mẹ́rin sẹ́yìn olóògbé lọ́hùn àyànjú béèrè kan méjì lénìí olóògbé lọ́hùn kí ẹ má kún di tẹlifíṣàn yìí o ẹ ṣe wọn kú kalẹ̀.